wábílà ìta òfìkì ọlọ́njẹ́ àṣe kòǹgẹ́ ire kòǹgẹ́ owó kòǹgẹ́ ọmọ ọlọ́njẹ́ àṣe kòǹgẹ́ ire mọ̀ pé ẹ̀yára lé ẹ̀ máa wò pé èwo tó ní adéyìkáyé fi gbé wọlé yìí ìyẹn ni a fi ń kí gbogbo ẹ̀yin mùsùlùmí tá a jẹ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà fún ti ọdún ìtúnu àwẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí a kí gbogbo wa wà kú ọdún a kú ìyèdún mẹ́wàá tó ṣe é náà ló máa ṣe kíni ló máa ṣe parí àti wọ́n fi àsìkò yìí àfi kí gbogbo èèyàn ọmọ lọ́dún ṣe mọ̀ pé a ti gba àwẹ̀ ó ti lọ lóríṣiríṣiríṣiríṣi a ti sọ pé àkọ́ báyìí àfẹ́ mọ́ àfẹ́ ṣe mọ́ lẹ́yìn tá a gba àwẹ̀ lẹ́yìn tá a ti wá gba àwẹ̀ tán yẹn tá a ti wò pé ah nǹkan tá a ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn kò dáa ẹ jẹ́ ká wá wò pé ìrònú pè wá láti ṣe kíni ó ti dé ìyàrá ṣe ń kí gbogbo èèyàn ọmọ lọ́dún káàkiri àmọ́ pé téèyàn máa dá àdúgbò káàkiri sìn ìrẹsì ẹ̀bà gbogbo ẹ̀ ti ń lọ káàkiri ẹ má dẹ̀ gbàgbé àwa tí a wà bíi náà ẹ má jẹ gbogbo ẹ̀tọ́ tàbá ti kúrò lórí ètò à ń ṣe kí ni à ń bọ̀ lórí ètò wa ní ìkàyé ni a wà láti iléeṣẹ́ Wisdom ya Television èmi ọmọ iná ni tí gbogbo yìí ti mọ̀ bí ẹni mowó Olúwaṣeyì ọmọlọmọ ọmọ kòdó oríwù ni ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́ tí à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà báwo ni ìjọba ṣe ń ṣe ǹjẹ́ nǹkan tí a ní kọ́ wọn ìjọba máa ṣe fún ǹjẹ́ wọ́n ń ṣe ǹjẹ́ àǹtẹ̀ ǹjẹ́ àǹfààní wọn ǹjẹ́ gbogbo bí wọ́n tẹ̀lé sọ àwọn nǹkan tí wọ́n ń ṣèlérí fún wa pé à tọ́ ọba ti débẹ̀ o àwọn máa ṣe àwọn máa ṣe léyìí àwọn máa ṣe léyìí ǹjẹ́ wọ́n tẹ̀ ń ṣe fún wa ni la ṣe máa ń wò pé ẹ jẹ́ ká tẹ̀ tún béèrè lọ́wọ́ ẹ̀yin ará ìlú ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá ṣé wọ́n ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ṣé nǹkan tí wọ́n náà máa ṣe yẹn ni wọ́n ń ṣe àbí bọ́n ṣe ń ṣe yẹn náà bóyá kùdìẹ̀kùdìẹ̀ tó wà ń bẹ̀ tàbí lè ṣe kí ni ta lè lọ́gbọ́n dá sí ìyẹn la ṣe máa ń gbé àwọn tó jẹ́ pé wọ́n nímọ̀ tí wọ́n lóye wá ẹ ti wo agbá apá àlàáfíà mi bí ẹ ti mọ̀ pé ó hàn ẹ ti wò ah bàbá ìtúrè ẹ a máa ń pè kankan àní ẹ kí la ó ti ṣe yìí sí o èkìtì kété àwọn lógò wọn nìyẹn àwọn ní ambassadọ Rotimi Orílùà èmi máa ń pè wọ́n ní máa ń pè wọ́n ní máa kọ́kọ́ pè wọ́n ní pásítọ̀ àánú ambassadọ̀ ni ambassadọ̀ yẹn gangan gangan gangan ni tòró ní rísìn ẹ mú bí àsìkò yìí mo fi kí àlejò wa káàbọ̀ àwọn ará ilé gan ṣe kí ni wọ́n wò yìí. ẹ ṣe olóòtú mo kí gbogbo ẹ̀yin tẹ́ ò wà nílé lóko lẹ́yìn òdì ẹ́ orúkọ mi náà náà ti dá ẹ̀ kò yípadà ambassador rotimo rílò àlèmí jẹ́ ọmọ òsì àṣẹ ẹlẹ́gbẹ̀rún ọmọ ń dàsí ìdààmú ọ̀nà tó nu iṣẹ́ ọmọ àgbègbè ìlú òbèjòrò bí agbọ́n bèjòrò lóyún ọ̀tá mi ẹ ṣe ẹkú lé ní gbogbo ibi tẹ́ tí ń wò wá èmi ò fẹ́yàn jẹ́ bí mo ṣe dá tó ìyànjẹ nìkan la ò fẹ́ lẹ́kìtì gbogbo nǹkan lágbà lẹ́kìtì ṣùgbọ́n ìyànjẹ ọtẹ èkìtì tẹ tó wá ní nǹkan kan ẹ mọ̀kàn tí wọ́n ní tí ẹ bá ń bá wọn sọ̀rọ̀ báyìí tẹ bá rí pé wọ́n ṣe bá kan kárí bọ̀dá ẹ ń bínú wàá mẹ́bínú ah, ah. ohun yìí ti ń le mi mẹ́bínú bó ohun ṣe yíre mi ọdẹ lọ́wọ́ òbínú ìrìnàjò máa wò pé èkìtì ondo àṣà wọn ni bàbá ká má wulẹ̀ dènà pẹnu ká bọ́ sórí kìnìún náà tẹ bá wo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ lórí àwọn ìjọba wa náà ni àdèlè ṣìkà má sọ òun ni wípé tẹ́ bá wù káàkiri nsìn nígbà tó bá máa wọlé wọ́n ní wọ́n á kọ ọjà fún wa wọ́n á polówó àwọn akọ́lé ìgbàlódé wọ́n á kọ́ gbogbo ẹ̀ lóríṣiríṣiríṣi wọ́n á àwọn á ṣe ṣùgbọ́n tó bá ti wá wọbẹ̀ tó ti kọ́lé yẹn bóyá ti wá wọlé nìyẹn wọ́n wá kọ́lé ǹjẹ́ lérò pé gbogbo ilé tí wọ́n ń kọ́ yìí ǹjẹ́ aráàlú torí ìbéèrè ni pé ṣáwọn aráàlú gan jẹ àǹfààní ilé tí wọ́n ń kọ́ yẹn àbí ọjà ǹjẹ́ wọ́n à ń jẹ àǹfààní torí pé kó tó sọ pé àwọn ọjà àwọn kọ́lé wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi ṣe ìdẹ̀rùn fáwa mẹ̀kúnnù ǹjẹ́ èrò wọn yẹn yóò ń bọ́ sí ǹjẹ́ wọ́n tẹ̀ ń tẹ̀lé. ẹ ṣe olóòtú ẹ jẹ́ kí n kọ́ bẹ̀rẹ̀ lórí pé ètò ìjọba ìṣèjọba àwarawa tí olóyìnbó ń pè ní democracy ní ilẹ̀ áfíríkà kò ń ṣe nǹkan tí ènìyàn lè kọ́ sí dáadáa hmm. ẹ rí i pé ilẹ̀ áfíríkà iná ló ti wọ́pọ̀ jù olóṣèlú ti máa promise tí wọ́n máa ṣèlérí heaven and earth at the end of the day tí wọ́n ní múṣẹ kí ló fà á tẹ́fẹ́rí tí àwọn ológun ń gbàjọba káàkiri ní ibi tí ó tó belong sí ECOWAS hmm. torí àwọn ìjọba tí wọ́n ṣe ìjọba bámbámú ni mo yó mi ò mọ̀ bíbí ń pa ọmọ ẹlòmíì ó dára jẹ́ kí n padà sórí ọ̀rọ̀ ilé tí ẹ̀ ń sọ yìí ṣe rí ọ̀rọ̀ ilé tí ìjọba tíjọba bá débẹ̀ wọ́n á sọ ok ká má ti lọ sórí ilé àbí hmm. tíjọba bá débẹ̀ wọ́n sọ pé ah, a promise yín ẹ̀fún nàánà tá a máa ṣe bá a máa ṣàwó a máa ṣe kòkò bá a máa ṣàṣù irọ́ ni o ah. òtó ọ̀rọ̀ ni olóòtú kì í ṣọ̀rọ̀ a ah, ẹ jẹ́ ká wẹnu ilẹ̀ ká wẹnu ọkọ́ lónìí ṣó ń rí bẹ́ẹ̀ lóòótọ́ gbogbo tí wọ́n ń sọ pé àwọn máa ṣe èyí tó bá jàjà ṣe á ṣe ṣàgbẹ̀ lójú yòyò àwọn ìjọba tí wọ́n ń ṣèjọba lé wa lórí wọ́n ti fúùlù wa débi pé wọ́n máa ń rò pé ẹranko ni wá bí ìgbà tó bá sọ pé tí ìjọba tó bá jàjà ṣe títí àdúgbò kan nìsín alẹ́ tí ẹ̀yìn ń bò ń ṣe títí àdúgbò bíi pé owó ilé bàbá là bàbá ìlú fi ṣe títí yẹn hmm. owó tó bìlọ́ǹ tó jẹ́ pé ẹ̀tọ́ gbogbo wa ní lẹ́nìkan kó tó lọ fi invest fúnra rẹ̀ fún ìrandíran ọmọ ẹ̀ àwọn ńgbà àwọn àwọn ọ̀dẹ̀ amukú mẹ́kọ̀ọ́ tí wọ́n rí kan ṣe kan táyé ti bájà ńgbà wọn bá tún wọn padà dé wọn máa hélì wọn pé èbó tiẹ̀ ṣe títì fún àwọn tí ò tiẹ̀ ṣe kọ́kọ́ rárá ńkọ́ hmm. gbogbo wo lé ilé tí bàbá ẹ̀ kọ́ tó tà ló fi ṣe títì yẹn ìjọba àwarawa lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ti kún fún irọ́ jù hmm. mi ò mi ò ń ṣolóṣèlú máa ń sọ eh, tó bá ṣe dáadáa máa sọ fún ẹ kó ṣe dáadáa ẹ má gbàgbé nígbà tí Goodluck Jonathan wà bẹ́ẹ̀ ọ̀gágun fáṣọlá ẹjẹ́ ń pè lọ́gágun tóró máa ń ṣe bólógún ni fáṣọlá tó jẹ́ gómìnà àná tẹ́lẹ̀ rí nípínlẹ̀ èkó ń bí ó sọ nínú eh, the nation paper pé ìjọba tí ò bá ti lè pèsè iná mọ̀nàmọ́ná fún aráàlú láàrin oṣù mẹ́fà kò tọ́ kó wà lórí oyè. Hmm ó dẹ̀ tó wá sọ ní tí orílẹ̀-èdè nàìjíríà bá máa gbádùn iná tí náà ló máa ṣẹ́jú kán lé pdp kúrò lórí oyè hmm. wọ́n gbé apc sórí oyè nígbà ayé muhammadu buhari ká sọ pé àwọn ṣèjọba nílùú èkó fódìdí ọdún mẹ́jọ nígbà ayé pdp wọ́n gbìyànjú nípínlẹ̀ èkó ṣùgbọ́n wọn ìrìnà ṣe wọn ṣe mínísà fún pàwà nígbà yẹn o ìjọba eh, gómìnà ìpínlẹ̀ èkó ni wọ́n ṣe ìgbà tí ọ̀gágun muhammadu ajagun fẹ̀yìntì muhammadu buhari débẹ̀ buhari yàn wọ́n odidi portfolio bíi mẹ́ta ni buhari gbé fún wọn minister for power housing and eh, kìtì ẹnìkẹta ti bá rántí ní ìsìn ó sá fún mi létà àwọn gba ẹyọkan kúrò lọ́wọ́ wọn àwọn wà ń bẹ̀ fódidi ọdún mẹ́jọ wọn àmàrí náà pèsè faraàlú wọ́n yìí wọ́n yìí ń ro wọ́n yìí ń bọ̀ nǹkan tó wọ́n ṣe ń ro lẹ́yìn ọdún mẹ́jọ tó ti kúrò bẹ́ẹ̀ wọ́n ṣe ń wo nǹkan tó máa ṣe lórí ẹ̀ téèyàn bá fógún ọdún pilẹ̀ wèrè ọjọ́ wo gan ló fẹ́ fi bugi jẹ́ hmm. ó kálukú kan ṣe nǹkan tó wù kó dẹ̀ sí nǹkan tó fà á aráàlú ló fà á àwọn ló fà àwọn ló ń ṣèjọba lọ́nà wo lọ́nà wo ètò ìjọba àwa ara wa táǹpé di democracy hmm. nígbà tí wọ́n bá fẹ́ dìbò tó sọ pé ìbọn ń bọ̀ lọ́nà o wọ́n ń kàmpéènì o ó léye tí wọ́n fi ń ra fọ́ọ̀mù hmm nígbàtí wọ́n bá ra fọ́ọ̀mù wọ́n lọ fún primary election wọ́n fi gagbága nípele àkọ́kọ́ láàrin àwọn olùdíje bóyá bíi márùn-ún mẹ́fà kó jẹ́ olùdíje mẹ́wàá ni wọ́n wà láàrin wọn wọ́n ra fọ́ọ̀mù ẹmẹye tí wọ́n máa fi ra fọ́ọ̀mù yẹn ẹnìkan ló máa jáwé olúborí gbogbo àwọn tó kù yẹn wọ́n lù sí kì í ṣe pé wọ́n máa gbowó wọn padà èyí tó wá jáwé olúborí yẹn nísìnyí ṣe mọ̀ pé ó ti kọ́kọ́ sanwó fọ́ọ̀mù nù millions of naira nígbàtí ètò ìjọba tí e, ìpolongo bá ń bọ̀ tí wọ́n ń polongo káàkiri ó léye tí wọ́n máa gbé fún wọ́ọ̀dù kọ̀ọ̀kan kì í ṣẹgbẹ́ òṣèlú yẹn ló ń spọ́nsọ̀ ìpolongo ìbò wọn ó léye tí wọ́n máa gbé fún wọ́ọ̀dù kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ èkó ẹ bá mi pín fún àwọn èèyàn yìí o àwọn ẹ̀ lágbájá ni kẹ́ ẹ dìbò fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn owó yẹn wọ́n lọ ya ní báǹkì ni o pẹ̀lú èlé nígbà tí ìbò bá wá dé tọ́lọ́run jàjà ṣe tí wọ́n jáwé olúborí ohun àkọ́kọ́ wọn ń ṣe fada kírísímàsì ká ní bàbá wọn ló ní ilẹ̀ ní olúwa ló ní ilẹ̀ ayé àti ẹ̀kún rẹ̀ ká ní bàbá wọn ló ní ilẹ̀ ní asọ́pọ̀ máa bulẹ̀ ṣòwò wọn bu owó yẹn nínú ilẹ̀ wọn làwọn fi ṣe sàrà àwọn fẹ́ tú ìlú ṣe nígbà tó bá wá wọlé ohun àkọ́kọ́ tó máa kọ́ máa lé òun ni wọ́n ṣe máa pa ojú owó tí wọ́n dẹ̀ máa tún pa èrè sí nítorí pé wọ́n ṣòwò ní wọ́n ṣòwò ní wọ́n ṣòwò ní ah, bẹ̀rẹ̀ sọ ẹni wọ́n máa pa owó wọ́n lóṣèlú ò bá ṣòwò kí ló dé tí ò bá ń ṣe ìṣòwò kí ló dé tó fẹ́ pa ẹnìkejì wọn torí pé kí wọ́n lè dórí àdìpá wọ́n wá ṣèjọba ni àwọn fẹ́ sìnlú wọ́n fẹ́ sìnlú wọ́n wá sìnlú ẹ̀ tipátipá náà fi ń sìnlú hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín olóṣèlú wo lẹ́rí tó ń sìnlú tí ìṣara wọn ni wọ́n ń sìn olóṣèlú ń sìnlú ọlọ́pàá bíi márùn mẹ́fà ó ń gáàdì wọn kiri aráàlú tán láwọn ń sìn yẹn kò sẹ́ni tó protect aráàlú àwọn èèyàn wà nínú oko tẹ́ pé ńṣe ni wọ́n máa sanwó fún Boko Haram kí wọ́n tó lè lọ sóko wọn èyí tí ò bá sanwó fún Boko Haram kò lórí ọ̀fẹ́ láti lọ sóko olóṣèlú dẹ̀ ń kọ́ ọlọ́pàá bíi mẹ́wàá rìn bí ìwọ bá ṣe rere ara kì í wọ́n wá yá ọ kí ló ń kọ́ ọlọ́pàá rìn fún ẹ̀sà olótú ṣé ẹ̀yin lè fẹ́ kọjá lọ kẹ́ ẹ̀kọ́ ọlọ́pàá rìn nǹkan táwọn èèyàn ń sọ ni pé tó bá lówó ẹ èmi náà lè gbọ́ ọlọ́pàá o. ẹ tẹ bá lówó yín ni ẹ tẹ bá gbọ́ ọlọ́pàá ẹ ní orílẹ̀-èdè nàìjíríà ó lè lọ kọ́ ọlọ́pàá sẹ́yìn lórílẹ̀-èdè nàìjíríà olóṣèlú mélòó lẹ rí yàtọ̀ sí ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà tí convoy ń tẹ̀lé gbogbo àwọn tó ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà gan bíngẹ̀ Joe Biden àbí Biden ṣàtìmọ̀ orúkọ tó ń jẹ́ tó bá ń jáde lọ́ngbà bí ó lè dá jáde láì lu ọlọ́pàá rárá àti rárá. Hmm torí ètò ìjọba tá à ń ṣe lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n mọ̀ pé àwọn olóṣèlú tí wọ́n bá ṣe dáadáa ó yẹ kí wọ́n lè rìn káàkiri láàrin àwọn èèyàn ṣe bí wọ́n rìn kiri ń jọsí tí wọ́n lọ ń bá àwọn èèyàn ilé sílé àwa ní kẹ́ dìbò fún ó ṣe wá jẹ́ pé ìgbà tí wọ́n dìbò fún wọn tán làkàrà lórí akáyín ẹ̀ wá sọ fún gbólóṣèlú wo ló ní dáadáa lọ́kàn láti ṣe fáráàlú àwọn godfather àwọn bàbá àsàlẹ̀ gan lásán ohun tí wọ́n fi sí wọn lọ́rùn pé ókè o tó o bá ti wọlé èyí báyìí ló gbọ́dọ̀ jẹ́ tiwa ẹ̀ wá sọ fún mi ṣé kò wá nígbọ̀ràn sí àwọn godfather àwọn eh. bàbá sàlẹ̀ lẹ́nu. ó dàbí tẹ̀tẹ̀ dé yẹn ṣé ìyẹn ló fa ti tẹ́bá wo gómìnà Wike tó kú òǹbẹ̀ yìí. nǹkan tó owó ló ń dájà lẹ́. nígbà tó wà ń bẹ̀ ọ̀sẹ̀ tó ni wọ́n lára. nígbà tí ìbára débẹ̀ yìí sí. nígbà tó wà ń bẹ̀ nígbà tó eh. wà ń bẹ̀ nígbà tí wọ́n fẹ́ dórí oyè ẹ má gbàgbé pé àwọn ló ṣe gbákejì fún Rotimi Amechi. nígbà tí Rotimi Amechi fẹ́ lọ kí wọ́n kó tó di pé Rotimi Amechi di gómìnà àdéhùn tó wà láàrin wọn àti Wike ni pé ó yá máa bọ̀ wá ṣe gbákejì mi tí n bá ti lọ tán ìwọ ló máa ṣe gbákejì. Eh. ìgbà tí wọ́n dẹ̀ fẹ́ lọ tán Rotimi Amechi ò fẹ́ fún fún Wike láàyè láti ṣe gbákejì ẹ má gbàgbé ńgbà tí election wọn dé iwájú kọmíṣánná pólíìsì làwọn méjèèjì ti yọ ìṣẹ́ tira wọn torí pé Rotimi Amaechi ti wà pẹ̀lú Buhari wọ́n fẹ́ sin ìlú ayé náà torí pé wọ́n fẹ́ sin ìlú làwọn méjèèjì ti yọ ìṣẹ́ tira wọn tí kọmíṣánná káwọ́ gbéra tí ó ń wò kọmíṣánná ọlọ́pàá hmm. torí pé olówó ni wọn bó jẹ́ ọmọ kékeré kan àbẹ́ aráàlú kan ló yọ ìṣẹ́ níwájú kọmíṣánná sẹ́mọ̀ pàwọ́ àgbàgbà bójú ọjọ́ mẹ́ta tí wọ́n tiẹ̀ tí ní ṣíwèé rántí kan Wike wá bọ́ síbẹ̀ Rotimi Amesina ó ní nǹkan tó sọ fún un tó dìjà láàrin wọn náà gbà tóun náà bọ́ síbẹ̀ tóun náà fẹ́ lọ òun náà wá mú ẹnìkan síbẹ̀ òkè ẹlẹ́ àwọn agbọ́rọ̀ sóun lẹ́nu ìwọ wà lábújá o tún fẹ́ máa pàṣẹ Rivers State lé ẹni yẹn lọ́wọ́ torí owó pé dọ̀dọ̀dọ́rù ló gbé síbẹ̀ owó náà ló níjà at the end of the day ní eh, lẹ́yìn ọ̀rẹ́ yìí ó jáde sójú móhùnmáwòrán ẹ ó ní wọn òun owó ra fọ́ọ̀mù owó òun ló fi ra fọ́ọ̀mù ṣówó lè bá bá tiẹ̀ ló fi ra fọ́ọ̀mù fún wọn. ṣùgbọ́n ẹ àwọn eh, kan tẹ̀lé Wike àwọn kan tẹ̀lé ìjọba eh, tó yẹ kó máa rí bẹ́ẹ̀ nílẹ̀ ẹ́. wọ́n wò ó wà eh, l'Abuja ó dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè wọ́n dẹ̀ mọ̀ pé agbára ṣì wà lọ́wọ́ ẹ̀ pé n tó bá fẹ́ kó ṣẹlẹ̀ lọ́hùn ló máa ṣẹlẹ̀ ń bẹ̀. Hmm. ọjọ́ tí a bá ti yọwọ́ òṣèlú bàbá àṣàlẹ̀ kúrò lóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀-èdè máa tẹ̀síwájú. Hmm, hmm, tí ìyẹn ò bá ti kúrò bẹ́ẹ̀ orílẹ̀-èdè yóò lè tẹ̀síwájú torí àwọn bàbá kan jókòó wọ́n ti wò pé àwọn làwọn gbé àwọn làwọn jẹ ìyá pátì ó dẹ̀ di dandan káwọn jẹ ọ̀rọ̀ ẹ̀mí ò ní ẹni tó jẹ ìyá náà ó di dandan kó jẹ ọ̀rọ̀ bọ́n kì í wá ń ṣe pé kí wọ́n wá fún olóṣèlú lọ́rùn débi pé kò ní lè sílú ọmọkùnrin kan lọ fún kánsẹ́lọ̀ hmm. ọdún mẹ́rin àkọ́kọ́ kó tó parí ọdún mẹ́rin yẹn wàhálà ṣẹlẹ̀ ní wọ́ọ̀dù ibi tó wà hmm. wá lọ bá bàbá àṣàlẹ̀ kan wọ́n béèrè wọ́n ní bàbá àṣàlẹ̀ ńgbà tó ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ fún bàbá àṣàlẹ̀ bàbá àṣàlẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé wọ́n ò ní tọ́ọ̀gì ni. o ah, ah. ní pé ṣé kò ní tọ́ọ̀gì. ó ní ṣé kò ní tọ́ọ̀gì. iṣẹ́ ò ní tọ́ọ̀gì fẹ́ ṣe bẹ́ẹ̀. ó ní ṣé ò ní tọ́ọ̀gì ìyẹn lòun ní tọ́ọ̀gì sá. Ah. ó ń ṣèṣolú o bíùdì tọ́ọ̀gì. ó gbọ́dọ̀ bíùdì tọ́ọ̀gì irú wàhálà tó dé àwọn tọ́ọ̀gì yẹn ló máa lọ́jà fún ẹ̀. ló wá wò pé ẹni tí wọ́n bẹ̀ pé kó wá ṣe kánsẹ́lọ̀ ó lóun wò pé ṣé bí òṣèlú náà ṣe rí o máa ah nígbà tọdún mẹ́rin ẹ̀ pé wọ́n pè fún second time ó lòun ṣe mọ́ òun fà láàfíà fún òun àti ilé òun. ẹ ẹ jọ ẹ jẹ́ kí tí wàá sáré lọ torí ọ̀dọ̀ àwọn olóṣèlú yẹn la bàbá yìí ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ ní ti Edo State ṣe mọ̀ pé wọ́n náà ti yọ Ṣùháìbù báyìí Ah. ṣé ó ti ṣé wọ́n ti yọ ó ti lọ náà nìyẹn kò ah, sí ọwọ́ agbára ah, kankan wọ́n ti yọ kò sọ́wọ́ agbára ṣé bí ó ṣe máa ṣe ẹgbẹ́ sọ fáǹsì pé àwọn dẹ́pútì táwọn ń lọ ṣé wọ́n lé wọn lágbára mi kí ló ń ṣẹlẹ̀ pé kí wọ́n lè impeach nígbà tí Akérédolú wà láyé hmm. dẹ́bùtì bíi mélòó lẹ́rọ̀ pa Akérédolú lò Akérédolú ìlò dẹ́bùtì bíi mẹ́ta hmm. Hmm? ó ìlò dẹ́bùtì bíi mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún fẹ́ yọ igi eléyìí ò da ayọ́nà eléyìí ò da ayọ́nà eléyìí ò da ayọ́nà igi wọlé gan la mọ̀ tó fẹ́ ṣe nǹkan jìnnà kírú ẹni bẹ́ẹ̀ gan kíyè sára Akérédolú sọ pé ó kọ̀ láti gbéjọba fún Ayédàtiwa nígbà tí Muhammadu Buhari tó ṣàìsàn nígbà tó wà lórí oyè ààrẹ tẹ́lẹ̀ àná tó lọ sílùú ọba láti lọ gbà ìtọ́jú ó gbélé fún Ọ̀ṣínbàjò Ọ̀ṣínbàjò ló mú kọ́kọ́rọ́ dání tó ń pàṣẹ ẹ rántí pé ńgbà tí Ọ̀ṣínbàjò wà ń bẹ̀ Boko Haram strike ọ̀ṣínbàjò ó mú gbogbo àwọn ọ̀gá lọ́gá ológun ó yọ gbogbo wọn dà ó fẹ́ lómi síbẹ̀ àláfíà débàlù ìgbà tí Buhari dé hmm. ẹ̀fẹ́ sọ fún gbóṣèlú wà ní Nàìjíríà ìṣá ìgbà tí Buhari dé tó gba kọ́kọ́rọ́ padà àwọn tí Buhari tí ọ̀ṣínbàjò yọ dànù yẹn Buhari tún dá wọn padà àwọn ogún àrùn tún tẹ̀síwájú automatically ẹ ti rí pé ètò ìjọba pàápàá jùlọ lórílẹ̀ olórí dorí ẹ̀mú ni o. Hmm, ẹ ṣe bàbá ó ga ọ ẹ̀yin aráalé òun ni ẹ̀ ń gbọ́ láti ẹnu ambassadọ Rotimi Orílùwàyí ẹ̀ rí pé a máa sọ fún yín pé lórí ètò wa ní ìkàyé a máa jẹ́ kí ẹ máa mọ bó ṣe ń lọ a máa jẹ́ kí ẹ máa mọ̀ pé hùn hmm, ǹjẹ́ wọn tí a gbé síbẹ̀ yìí tí wọ́n ń ṣe ìjọba ǹjẹ́ nǹkan tí a ní kí wọ́n ṣe ni wọ́n ń ṣe ǹjẹ́ kì í ṣe pé wọ́n agbára ni wọ́n tẹ̀ ń lò fún wa ẹ̀ rí pé a sọ̀rọ̀ lórí ilé tí wọ́n kọ́ tí wọ́n ń kọ́ ọjà ọ̀wọ́n kọ́ ilé tó jẹ́ pé wọ́n tún fi ń ni àwọn ará ìlú lára ni ìyẹn ni bàbá wa Rotimi Orílùwà wọ́n yànnà náà fún wa yìí tẹ́ bá tó wá wo nǹkan kan lórí pé wọ́n náà fẹ́ ṣe primary àwọn ap apc lọ́wọ́ yìí ẹ̀rí bí wọ́n sọ wípé ní ondo state wọ́n ní àwọn tí wọ́n jáde nínú apc wọ́n sọ wípé gọ́vùnà tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìyẹn ayédatiwa wípé kọ́ lọ wo ìwé ẹ̀rí ẹ̀ ṣé ṣé wọn ní máa wo àwọn nàìjíríà bí wàá pé àbùkọ́ tá a ṣe èèyàn tó jẹ́ dẹ́kútì tó tún wà ní gọ́vùnà ẹ̀ṣẹ̀ tó wá ní kọ́ńtẹ̀ tó wà lọ wo ìwé ambassador kí lè rúbọ́ máa pàwọn nàìjíríà. ìwé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tó wà bẹ́ẹ̀ lọ́wọ́ ṣé wọ́n lọ gbà ń chicago náà ni wọ́n lọ gbà ń chicago láti máa túdi ara wọn ìdí tí amẹ́ríkà fi ń pe black ní plẹ̀ monkey banana tí wọ́n fi ń pè wá ní monkey banana mo rántí ńgbà tí bàbá mi wà níṣẹ́ ológun tí wọ́n ní orí ọ̀fẹ́ láti rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè USA láti bí iṣẹ́ kọ́ọ̀sì hmm. wọn lóye ọdún bíi ọmọ oṣù mẹ́fà bọ́dún kan ni wọ́n lọ lò ńgbà yẹn ńgbà tí wọ́n máa débẹ̀ tí wọ́n bọ́lẹ̀ hòtẹ́ẹ̀lì tí wọ́n lọ́ọ̀jì wọn sí tí wọ́n bá ti ń wọnú hòtẹ́ẹ̀lì báyìí wọ́n láwọn tó ń ṣiṣẹ́ lóòtẹ́ẹ̀lì yẹn wọ́n máa ń wò wọ́n bíi pé kán wo ìdí wọn kán rí ìrù ńbẹ̀ ni hmm. torí wọ́n ti wò pé áfíríkà pé ah. ọ̀bọ ọ̀bọ ni wọ́n orúkọ tí wọ́n ń pè wá yẹn náà àwa náà dẹ̀ ń wùwà ẹ̀ torí bámúbámú ni mo yó mi ò ah, mọ̀ pé bí pọ́mẹ́ nìkan kan nígbà tí ọ̀rọ̀ ẹ̀ ń sàṣìdé gómìnà ìpínlẹ̀ Èkó tá a wà yìí wọ́n ní kò sẹ́ni tó kú ní Lẹ́kì tógèètì hmm, wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kò sí lẹ́yìn ọ̀rẹ́ yìí bí ọdún kan sí ọdún kan àbọ̀ wọ́n ní bílíọ̀nù wọ́n ya iye bílíọ̀nù kan sọ́tọ̀ tán láwọn fẹ́ fi ṣètò kú àwọn fẹ́ fi sìnkú àwọn tó kú nígbà ẹ̀ sàn ẹ̀dẹ̀ ní kò sáwọn tó kú mbẹ̀ hmm. òṣèlú là ń ṣe o ọmọkùnrin kẹ̀kẹ́ hmm ẹ gbọ́ mi àbẹ́ dáhùn. àbáṣádọ̀ ọ̀rọ̀ yín yé mi ẹ ẹ̀yin ilé ẹ mọ̀ pé bí a ṣe ń gbádùn ètò yìí lọ yìí iléeṣẹ́ kan ló sọ fún wa pé ká máa ṣe kíni òní ká máa lọ àwọn iléeṣẹ́ nọ̀pa abámisọ nọ̀pa abátọ̀nì ẹ̀dẹ̀ mọ̀ pé ọmọ alájẹ ni wá láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tí à ń tà torí a délé ajé à ń padà bọ̀. sweet mm-hmm. heart. Mm-hmm. I can't afford to be late for this meeting. gave me the same excuse every day. I always tell you the truth every You know I will never disappoint you. Everyone needs a hero like Nokpa. After Nokpa, It is always Nopa. <laughs> Nopa for management of power. Akíyẹ̀yẹ̀ ara lè kàbọ̀ sórí ètò àníyíkáyé láti iléeṣẹ́ Wisdom Yard Television ètò tí gbogbo yín máa ń ṣe kí ni tẹ́ ẹ máa ń tẹ́tí sí tẹ́ ẹ máa ń wò ẹ ti mọ̀ pé lórí ètò yìí lẹ ti máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìjọba òṣèlú lóríṣiríṣi bó ṣe ń lọ àtàwọn aráàlú náà fúnra wa nítorí pé kò sí bí ìjọba ṣe máa wà tí kì í ṣe pé àwọn aráàlú náà ni ǹjẹ́ àwọn aráàlú gan ǹjẹ́ à ń tẹ̀lé nǹkan tó ní ká ṣe ǹjẹ́ nǹkan tó wọn ìjọba sọ fún wa ǹjẹ́ wọ́n tẹ̀ ń tẹ̀lé ìyẹn la máa ń yànnàná ẹ̀ lórí ètò àníyíkáyé la ṣe máa ń gbé àwọn onímọ̀ tó nímọ̀ tó lóye wa ẹ máa ń sọ fún yín pé à ní báyìí ṣe ìrà tí ò lọ́mọ ọdún bẹ́ẹ̀ náà ni àlejò wa tí ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi fún àǹfààní ìtẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ wọlé àwọn ní ambassadọ Rotimi Orílùwà ọmọ wọn ní ìlú Èkìtì àwọn ni wọ́n bá wa yànnà náà ọ̀rọ̀ yìí lórí ìta tó fẹ́ bọ́ sí bàbá wọ́n ní wọ́n tún ti gbé nǹkan kan wá sí àwọn ọmọ Nàìjíríà tó ti ń kùn lóríṣiríṣi wọ́n ní a gba national ID card ECOWAS àwọn èèyàn ní gbọ́dọ̀ tún já sí ìkẹ́ àtìgbà gbàgbà àtìgbà national id card àtìgbà kìnnìkan bvn àtìgbà nin àtìgbà ìmọ̀ye id card wọ́n ní ọtún ní ìsàtúfẹ́ gbà sí bóyá wọ́n ní mẹ́ta la máa kó rìn ní o bóyá mẹ́rin àbí márùn-ún kí ni iṣẹ́ tí ẹ kó wá id card yẹn fẹ́ ṣe torí mọ̀ pé ẹ̀yin onímọ̀ ẹ̀ lè ṣàlàyé lórí ẹ̀. ẹ ṣe bàbá èmi ò rí nǹkan kan ta ko ecowas id card àti id card orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ohun tí wọ́n ṣe lálàyé iṣẹ́ ẹ̀kọ́ jẹ́ ká mọ̀ iṣẹ́ tó fẹ́ ṣe. a fún ọmọ nàìjíríà lórí ọ̀fẹ́ gẹ́bí ohun tí wọ́n ṣe lálàyé mo dẹ̀mọ̀ pé initiative yìí ó wá láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè hmm. ẹ̀báwo ẹ̀báwo tẹ́bá ti lọ US hmm. bóyá wà ní US ẹni card kan fún àwọn tí ó jẹ́ ọmọ ìlú ńbẹ̀ tí wọ́n ti jẹ́ ọmọ ìlú ní kíkún hmm. wọ́n á fún wọn ní card card yẹn wọ́n máa ìjọba máa ń sanwó oúnjẹ sórí ẹ̀ lóṣooṣù fún ẹni tó ní káàdì lọ́wọ́ owó yìí ò lè convert owó yẹn sí owó tó máa gbà sọ́wọ́ Hmm? wàá kàn lọ sí store tí wọ́n ti ń ta oúnjẹ káàdì yìí owó tó wà nínú káàdì ó ti meye tíjọba ń fún ẹ lóṣooṣù ló máa fi gba oúnjẹ hmm. tó máa jẹ fóṣù yẹn káàdì yẹn ló máa múlẹ̀ tí wọ́n máa withdraw owó yẹn sákàǹtì ẹni tó ní store yẹn hmm. ìgbà tó bá wá dọmọ ìlú ní kíkún lo lórí ọ̀fẹ́ láti mú káàdì lọ sí ẹnu ẹ̀rọ atm láti lè máa gba owó jáde nínú ẹ̀ so ohun tí mo rí bí ètò tí ìjọba àpapọ̀ ń ṣe lọ́wọ́ nìyẹn hmm. ó ti yé yín bẹ́ẹ̀ nísìn káàdì ló sọ ọ́ di ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní kíkún tíjọba àpapọ̀ bá fẹ́ ṣètò kankan fún aráàlú eré ilé tó ń ṣe palliative tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ni wọn ọlọ́pàá mú ní ọjà níbi tí wọ́n ti lọ ń ta palliative tó yẹ kán kó fáráàlú ọlọ́pàá gan tó tún múyàn náà tún ń ta palliative tó yẹ fún aráàlú irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó ti ní káàdì lọ́wọ́ hmm. orí ẹ̀la ìjọba máa sanwó sí fún ẹgẹ́ bí ẹ̀tọ́ ọmọ onílùú tó o lè lọ fi róúnjẹ ẹ ẹ ambassadọ ẹ ti sọ torí àwọn aráalé ń gbọ́ wẹ̀yẹ sọ yìí torí ìgbà tí wọ́n gbé ọ̀rọ̀ yẹn wá àwọn àìmọye nǹkan táwọn ọ̀rọ̀ mi sọ pé ah, ah wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi fún ìjọba ni ṣùgbọ́n ẹ ti ń jẹ́ káwọn aráàlú mọ̀ sí àwọn tó ń wò wá lé pé oníṣẹ́ tí ó ń ṣe ṣùgbọ́n national id card tí wọ́n kọ́kọ́ gbàgbà yẹn hmm. ó ní nǹkan tí wọ́n sọ pé yẹn máa wúlò bàbá national id card tí a kọ́ gbàgbà yẹn iṣẹ́ wo nìyẹn ṣe. ṣé ń gbà yẹn ṣe a ní database ìyẹn ṣiṣẹ́ pé tó o bá fẹ́ lọ sí báǹkì àbí òun travel lórílẹ̀‐èdè náà láàrin orílẹ̀‐èdè nàìjíríà pọ́mọ ìlú ni ẹ́ mhm. but ṣé ó ní database tó wọnú system tí yẹn bá wọnú system ẹ ó yẹ kí a rí lò dáadáa dẹ́n ẹ má gbàgbé lẹ́yìn ìgbà tá a ti gbà yẹn ṣe meye ọmọ tí wọ́n ti bí sẹ́yìn nígbà yẹn títí di àkókò yìí. ẹ̀dẹ̀ ìgbà tó tún ní ká lọ ṣe registration sim wa ní pé torí àwọn bandits torí àwọn kinní kan a lọ ṣe ń gbà yẹn náà iṣẹ́ ṣàpé jàmánà tó gbé yẹn náà wá. tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó jẹ́ síìmù ẹni wọ́n lò láti gbààyàn ni wọ́n máa lè mọ ibi tí wọ́n máa wá ẹ sí bí ọ̀daràn. ṣùgbọ́n sì ń kọ́ ṣé òyìn ń ṣiṣẹ́. olóòtú mo ń gbádùn yín. tí ò bá ṣiṣẹ́ àwọn MTN ò ní máa blọ́ọ̀kì láìní ìbéèrè ìbẹ̀rí tẹ́ ẹ bá gbàgbé àwọn bandits tẹ́ ẹ rí tí wọ́n ń kidnap tí wọ́n máa pe àwọn ti lé pé iye báyìí ní kẹsàn ẹ ṣe síìmù fóònù ẹni tí wọ́n jí gbé mhm. ni wọ́n ń lò pé iye báyìí ní kẹ mú wá so ńgbà tíjọba bá máa tí àwọn tó wà nídìí ẹ̀ bá máa trace ẹ̀ láti wò ó wọ́n á rí i pé ẹni tí wọ́n rìpọ́ọ̀tù pé wọ́n gbé ni wọ́n lo fóònù ẹ̀ láti pe ara ilé ẹ̀ ọ̀dà nǹkan tẹ̀sán wá sí pé ECOWAS ID card ó máa wúlò fún wa nàìjíríà ó máa wúlò fún wa nàìjíríà mhm. tá a bá fẹ́ lọ sí Kútọ́nù a lè fi dówò papọ̀ a lọ sí